Hi everyone, welcome to my channel. Eriwo yà, eriwo yà, gbogbo ọmọ eriwo yà. Àyàgó, àyàtọ̀, eriwo ọ̀sán máa wó pé. Ìtètè ọpọ́n súnkàn ni ìyẹ̀rẹ̀ ifá fìtọ̀tọ̀ pé ọmọ awo ifá gbẹ̀ngà pàṣọ. Ngbà. Yeah. Ifá òde mo kọ nílé ẹlẹ́wọ̀n Ọ̀rúnmìlà mi dé o mo kò nífẹ̀ẹ́ Ifá òde ọmọ apọ́n bí epo pábẹ́. ọ̀pàgùn ká mi dé ọmọ lẹ́kọ̀ọ́ rọ́bẹ̀ igi mi ọ̀já dí. Ifá pẹ̀lẹ́ o aró òde àti ilẹ̀ mọ́ ìbà fún ńlá ń ṣògùn olómi ìbà fún kẹ̀yìnkẹ̀yìn a sì máa ṣọ́gbọ̀n o ìbà fún láwo olúyàyà sàdẹ́gbẹ̀ta babẹ́nu oko tí a rere ìbàlẹ̀ mi jùjù fáyèmí ń kọ́ lọ. fáyèmí ń kọ́ lọ. débi bágbọ́n bá dóko má júbà oyin agbọ́n tó dóko tí ò júbà oyin ọ̀pá oyin ni máa ń pa á jẹ à ń tètè tó dóko a sì máa júbà rẹ̀ o à ń tètè tó dóko tí ò júbà ọ̀pá rẹ̀ ni máa ń pa á jẹ babaláwo bá débi ifá a sì máa júbà babaláwo babaláwo tó débi ifá tí ò júbà babaláwo ọ̀pá babaláwo ni máa ń pa á jẹ ọ̀jọ̀bọ̀dẹ̀ àrẹ́mú mọ́ júbà.

kí n tó ṣàwò ìfarẹ̀mí àjàgbé mo ojú bá kí n tó ṣàwò. kí n tó ṣàwò òye ìlà. ọ̀rọ̀ pọ̀ pátá mo ojú báàgì ń tó gbagba mẹ́fà níbẹ̀ o níbi wọ́n gbọ́n fomi gbé parọ́ sílẹ̀ o wọ́n léwo lọ́mọ rúmọlẹ̀ ń wá kiri mo ní ìrìn àjẹ́ lèmi wà lèmi ò rí i fá wọ́n ní kí n padà sẹ́yìn o wọ́n ní kí n wọnú ilé wọ́n ní ìwé bàbá mi ń tẹ́ni ń tẹ́ni o kí n ṣàpàgbéra bàbá mi wàjà ń wàjà o kí n ṣẹ̀ṣọ́ mi kẹ̀ǹbẹ́bẹ́ kẹ̀ǹbẹ́bẹ́ eh. kí n mo bì méjì gòrògbà kí n mú bọ̀rì mi àpérò eh. kí n fi gba àkàrà bọ́mọlẹ̀ o mo rìn àjẹ́ tèmi wá tèmi ò rí i fá rìn àjẹ́ wá ń tèrè kè é bọ̀ wá rìn eh. àjẹ́ wẹ́rẹ́rẹ́ wẹ́rẹ́rẹ́ wẹ́rẹ́rẹ́ wẹ́rẹ́rẹ́ o Ifá lòdì sàwìn ni mo lòdì làkọ̀sí bára mi àgbọ̀nìrègbó mo dórí ta mẹ́ta ọba àbíní mo bá àwọn àgbà àwọn àgbààgbà mẹ́fà níbẹ̀ o mo gbé fomi ìgbín pẹ̀rọ̀ sílẹ̀ o wọ́n lè wò lọ́mọ rúmọ̀lẹ̀ ń wá kiri mo níra aya lèmi wá lèmi ò rí i fá wọ́n ní kí n padà sẹ́yìn o wọ́n ní kí n wọnú ilé wọ́n ní wẹ́ọ́ bàbá mi ǹtẹ́ ní ǹtẹ́ ní o kí n ṣàpàgbéra bàbá mi ń wàjà o kí n ṣàṣà ọ̀ọ́fà mi kẹ̀ǹbẹ́bẹ́ kẹ̀ǹbẹ́bẹ́ kí n mú bíi méjì gòrògbà kí n mú bọ̀rì mi àpérè kí n fi gba àkàrà bọ́mọlẹ̀ o wọ́n ra aya tèmi wá tèmi ò rí i fá rí aya wá ń tẹ̀rẹ̀ kèé bọ̀ wá rí aya wẹrẹ wẹrẹrẹ wẹrẹrẹ wẹrẹrẹ o ifá ló di ṣàwí ni mo ló di lakọsí bára mi àgbọnrẹgbó mo dórí ta mẹ́ta ọba àbíní mo bá àwọn àgbà àwọn àgbààgbà mẹ́fà níbẹ̀ o mo gbé fomi gbé ọ̀rọ̀ sílẹ̀ o wọ́n lè wò ó lọ́mọ rúmọlẹ̀ ń wá kiri mo ní ọmọ lèmi wá lèmi ò rí i fá. Eh. wọ́n ní kí n padà sẹ́yìn o eh. wọ́n ní kí n wọnú ilé hmm. wọ́n ní wẹ́ẹ́ bàbá mi ntẹ́ni ntẹ́ni o eh. kí n ṣàpàgbéra bàbá mi ń wàjà o kí n ṣẹ̀ṣẹ̀ mi kẹ̀ǹbẹ́bẹ́ kẹ̀ǹbẹ́bẹ́ kí n mobi méjì gòrògbà kí n mú bọ̀rí mi àpérè kí n fi gba àkàrà bọ́mọlẹ̀ o wọ́n ní rẹ̀ ọmọ tèmi wá tèmi ò rí i fá rẹ̀ ọmọ wá ń tèrè kéèbọ̀ wá rẹ̀ wẹ́rẹ́rẹ́ wẹ́rẹ́rẹ́ wẹ́rẹ́rẹ́ wẹ́rẹ́rẹ́ o fálódì sàmínú mo làkọ̀sìn bára mi àgbọ̀nrẹ́gbó mo dórí ta mẹ́ta ọba àbí ní bàbá àwọn àgbà àwọn àgbààgbà mẹ́fà níbẹ̀ o tí wọ́n gbé fomi gbípọ̀ ọ̀rọ̀ sílẹ̀ o wọ́n lè wò ó lọ́mọ rúmọlẹ̀ ń wá gírí mo rẹ̀ gbogbo lèmi wá lèmi ò rí i fá wọ́n ní kí n padà sẹ́yìn o wọ́n ní kí n wọnú ilé wọ́n ní wẹ̀wọ̀ bàbá mi ntẹ́ni ntẹ́ni kí n sàpàgbéra bàbá mi ń wàjà ń wàjà o kẹ̀mbẹ́bẹ́ kí n mo bì méjì gòrògbà kí n mú bọ̀rí mi àpẹrẹ kí n fi gba àgàrà bọ́mọlẹ̀ o ń re gbogbo tèmi wá tèmi ò rí i fa re gbogbo wa ń kéré kébọ̀ wá re gbogbo wẹ́rẹ́rẹ́ wẹ́rẹ́rẹ́ wẹ́rẹ́rẹ́ wẹ́rẹ́rẹ́ o fálódì sàmì ni mo lọ́dún làkọ̀sìn bára mi àgbọ̀nì rẹ̀gbó mọ̀dọ́rìta mẹ́ta ọba àbíní mo bá àwọn àgbà àwọn àgbààgbà mẹ́fà níbẹ̀ o bí wọ́n fomi gbé pàrọ̀ sílẹ̀ o wọ́n lẹ̀ ń wá gírí mo ní rè ogbó lèmi wá lèmi ò rí i fá mo ní kí n padà sẹ́yìn o mo ní kí n wọnú ilé mo ní wẹ́wọ́ bàbá mi ntẹ́ni ntẹ́ni kí n ṣàpàgbéra bàbá mi wàjà ń wàjà o kí n ṣẹ̀sọ́ àáfà mi kẹ̀mbẹ́bẹ́ kẹ̀mbẹ́bẹ́ kí n mọ bí méjì gòrògbà kí n mú bọ́rí mi àpérò kí n fi gbà ra bọ́mọlẹ̀ ó wọ́n rẹ̀ gbogbo wọ́n ní ra ìkú wá tèmi ò rí fá wọ́n ní ra wá tèrè kèé bọ̀ ọ́ wá jẹ jẹ jẹ jẹ ó tó bá bí ni níbẹ̀ ogun ní sáfún ni òye èrò pé rọba tó bá bí ni níbẹ̀ ogun ní ni pé tó bá bí ni níbẹ̀ ogun ní Ela é bem, ela é bem